ètò yín ètò wa ojúmọ́ ire ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ̀níkejì mo ń fi àsìkò yìí kí gbogbo wa lẹ́ẹ̀kan sí wípé àkú ọdún ṣe tí àwọn ọmọ ti ń dé láti ìlú òkè ṣé wọ́n ti ń kọ̀wé ṣé wọ́n ti fi nǹkan ọdún ránṣẹ́ lórúkọ Jésù ayọ̀ àti ìdùnnú tí a fi ń ṣe ọdún yìí òun náà la máa ṣe lọ́jọ́ gbogbo ẹnikẹ́ni nínú wa kò ní rí ìbànújẹ́ mo sọ pé tí n bá lọ tí n bá padà dé èmi àtàlejò mi la jọ máa wọlé àlejò mi fún àǹfààní ẹ̀yin tí ẹ gborúkọ wọn lẹ́ẹ̀kan àwọn náà ni ajínrere ayọ̀délé samson tí àwọn èèyàn ń pè ní ayọ̀ aláàfin ẹ bá mi jẹ́ kó mọ̀ òun yẹ. ògbé àgbélébù rẹ àmọ́ mo ní àléébù kan hmm. jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ tó ṣán lórí igi o pàlẹ́ ìbùmí rẹ mo gbé àgbélébù rẹ mo rẹ́ni kejì bá mi kan ní hmm. ṣùgbọ́n mo ní àléébù kan jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ tó ṣán lórí di àgbélébù o mi rẹ torí mo ti pẹ́ tó lóko ìlérí hmm. ọlọ́run mú mi lọ sílẹ̀ ìmúṣẹ mi ọlọ́run mú mi lọ sílẹ̀ ìmúṣẹ mi ẹ má yẹ ká tí ì fagùn samson orúkọ tèmi evangelist ayọ̀délé samson hmm. ayọ̀ aláàfin ni gbogbo ayé ń pè mí ẹ máa bí ètò lọ oh god ṣe rí i pé orin ohun yẹn wà ń bẹ mo sọ fún ẹ fọkàn balẹ̀ ẹ máa gbádùn jésù dáadáa láàárọ̀ yìí torí pé ohun yẹn ó máa ń rẹ dòdò tẹ bá béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn wọn á forin dáhùn wọn á fọ̀rọ̀ dáhùn wọn á forin dáhùn torí pé ìmísí yẹn kàn máa ń wà ní ohun tí mo fẹ́ràn jù nínú ìgbésí ayé wọn ni wípé wọ́n fi ara wọn sílẹ̀ fún ọlọ́run ah, ẹ káàbọ̀ sórí ètò ojúmọ́ re ẹ kújọ́ mẹ́ta ọ̀gá. Eh. ohun tẹ fi ń sọ̀rọ̀ yẹn máa ń yàtọ̀ tẹ bá ti fẹ́ gbé ẹ̀mí orin wọ̀ òun òun máa ń pick up kí ló fà á. orí ọ̀fẹ́ ọlọ́run náà ni. orí ọ̀fẹ́ ọlọ́run ni fún àǹfààní àwọn èèyàn tó ṣẹ̀ṣẹ̀ ń pàdé yín fún ìgbà àkọ́kọ́ ta ní ajínrere Ayọ̀délé Samson Aláàfin. Ah, sọ̀rọ̀ ní kíkẹ́ dáhà bí orin. ẹ jẹ́ ká máa mú pọ̀ mọ́ra wọn. ẹ jẹ́ ká mú báyìí ó ṣí mi lójú ẹ̀mí mo rí ó ṣí mi lójú ẹ̀mí mo rí hmm ọlọ́run ayérayé o ọlọ́run ó ṣí mi lójú ẹ̀mí mo rí arán mi ní láti tú àwọn ìgbèkùn ní ìgbèkùn arán mi ní láti mọ́kàn tó ṣàkólọ padà wálé mo kàwé mo lọ school as in um, ìwé nọ́mbà tó jẹ́ káàkà ṣùgbọ́n ìpè ló gbé mi jókòó sí ìdíṣẹ́ ọ wípé gbogbo certificate yìí o èmi fúnra mi mọ̀ kí n tó lọ school bọ̀ kó má dàbí wípé level tí ayé ń lọ sí tó bá ti ní nǹkan kan wọ́n á ní illiterate ni hmm. so ló jẹ́ kí èmi náà káwọn pálí yẹn síbì kan but ìpè ló gbé mi dé ìdí iṣẹ́ orin kò ń ṣe pé ebi àbí nǹkan kan nǹkan oníkálukú ló ní iṣẹ́ ìmúṣẹ tó wá ṣe nínú ayé tí ò bá tí Jésù ò bá kú gbogbo nǹkan tó ṣe nínú ayé yẹn ó kàn ṣe miracle ó kàn máa lọ ni. Hmm. Mm. ó ní baba kí ìmọ̀ rẹ kí ó ṣẹ torí pé ìmúṣẹ ló wà mm. ó lè gbọ́dọ̀ ṣiṣẹ́ ìmúṣẹ tí ò bá ti ṣiṣẹ́ ìmúṣẹ ó kàn wá ni ẹgẹ́ ti baba tẹ́mi ò bá ti kọ orin tẹ́mi ń kọ yìí gẹ́gẹ́ bí iṣẹ́ ìrìnjú tèmi mi ṣiṣẹ́ ìmúṣẹ nínú ayé. Mm. ọmọ ìlú wo ni ayọ̀ aláàfin jẹ́ kó sọ ṣé wọ́n ẹgbà ni àbọ̀mọ̀ ọ̀ṣun ẹ. kálukú ló kọrin ìbílẹ̀ tiẹ̀ o ayọ̀délé aláàfin ọ̀run èmi lọmọ ìwọ olódò ọba ọmọ atẹnigbọlá ọmọ atẹnigbore eh, eh. ọmọ ìwọ tí ó ní ilẹ̀kùn tí ó ní kọ́kọ́rọ́ hmm. ẹrú wáwá ni wọ́n fi ń ṣọlẹ bàbá tó bí mi lọ́mọ èmi lọmọ kòtò kóńgò láyé ọjọ́ wọ́n sọ pé ọmọ àrí kòtò kówó ogun sí hmm. àmọ́ èmi lọmọ kòtò kóńgò ọmọ àrí kòtò kówó ọlá sí hmm. Ayọ̀délé Aláàfin ọ̀run ẹkùn ọkọ ìyá àbùkọ́lá o oh, ìṣe ló dàbẹ ni pé kémi gan kí nǹkan kí nǹkan kọ́kọ́ wọnú mi eh. kí nǹkan. ẹ̀mí mímọ́ ló kọ́ mi lọ́rọ̀ o tí mo fi ń sọ̀rọ̀ orin. Hmm. ẹ̀mí mímọ́ ló kọ́ mi lédè o tí mo fi ń pèdè orin. ẹ̀mí mímọ́ ló fi gbogbo ara mi ṣèkìkì ọ̀rọ̀. Hmm. àpapọ̀ ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ lára mi ló papọ̀ sí mi lọ́pọlọ ó papọ̀ sí mi lọ́pọlọ àní ó dórin sí mi lọ́pọlọ hmm. àpapọ̀ orin tó bẹ́ẹ̀ lọ́pọlọ mi ló papọ̀ sí mi lẹ́nu ó papọ̀ sí mi lẹ́nu ó dèdè sí mi lẹ́nu bẹ́ẹ̀ kọ́ mi ní lárúbáwá mi ò lè gbọ́ ẹ kọ́ mi ní gẹ̀ẹ́sì mi ò lè sọ èdè hmm. tó ń bá lẹ́nu mi ṣóhun lè dé orin. Ah! olúwa o èdè tó ń bẹ lẹ́nu mi ṣògòrò ẹnìkejì ṣóhun lè dé ọ̀rọ̀ ni o gbogbo ohun tí ẹ máa ń sọ lórí èmi lè fọ̀rọ̀ sọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni eh. nítorí wípé ẹni tó lọ́rọ̀ ló fọ̀rọ̀ sí mi lẹ́nu tó ní kí n máa fọ̀rọ̀ sọ̀rọ̀ nítorí pé òun gangan lọ bọ ọlọ́rọ̀ tó ní kó fi ọ̀rọ̀ dọ́ọ̀rọ̀ tọ̀rọ̀ tó à ń sọ tá àmọ́ ibi tó ti ń wá ọ̀rọ̀ tó jẹ́ wípé òun gangan la fẹ́fẹ́ ni ọ̀rọ̀ tó jẹ́ wípé nígbà tó wọnú ènìyàn ó di iye èèyàn ń wá pọ̀ rẹpẹtẹ fún gbogbo ah, ọlọ́run ìbà rẹ o Ayọ̀délé Aláàfin à ń sọ̀rọ̀ nípa ohun tí à ń pè ní ilẹ̀ ìmúṣẹ kí ni ilẹ̀ ìmúṣẹ túmọ̀ sí lọ́dọ̀ tìyín. wúrí lábramu hmm. wá ìyẹn lóko ìlérí hmm. nílé bàbá rẹ̀ ìfihàn ló pọ̀ kò dẹ̀ sí ìmúṣẹ kan àfìgbà tó dé Kénáánì ni ìmúṣẹ tó dé hmm. ọlọ́run mú mi lọ sílẹ̀ ìmúṣẹ mi ọlọ́run mú mi lọ sílẹ̀ ìmúṣẹ mi má gbàgbé Kénáánì Jósẹ́fù wà lóko ìlérí ìfihàn ló pọ̀ kò dẹ̀ sí ìmúṣẹ kan hmm. àfìgbà tó dé jìbìtì ló tó padà wá dọba hmm. ọlọ́run mú mi lọ sílẹ̀ ìmúṣẹ mi ọlọ́run mú mi lọ hmm. sílẹ̀ ìmúṣẹ mi ṣe rí ilẹ̀ ìmúṣẹ àti oko ìlérí ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wọ́n lè máa jíṣẹ́ fún yàn pé ẹ ọmọ yìí ó máa di ọba o ó máa kinní kan o òun ló lórílẹ̀‐èdè yìí o òun ni kinní kan o tí ò bá kúrò ní oko ìlérí tí ò sapá láti wọ ilẹ̀ ìmúṣẹ lọ ṣe ní ilẹ̀ ní oko ìlérí àpẹẹrẹ bá ṣe máa rí tabadélẹ̀ ìmúṣẹ ó máa ń ṣẹlẹ̀ ní gbogbo tá a bá ń ṣe. ní oko ìlérí. lóko ìlérí hmm. nígbà míì òǹgbẹ́ lè má gbẹ̀yàn gan báyìí pé ah tí má dẹ̀rẹ́ tó máa fún mi lómi mu o á rí èèyàn kan wá àwọn àwọn tó ń gbé tó wà ní ilẹ̀ ìmúṣẹ wọn èèyàn bíi áńgẹ́lì áńgẹ́lì bí ènìyàn àsìkò tó sọ̀rọ̀ yẹn torí wípé ó ní àyè ní ilẹ̀ ìmúṣẹ èèyàn kan máa ti bẹ̀ jáde wá àwa fún ní omi hmm. ibẹ̀ ni á dàbí wípé àwa rí èèyàn kan ṣoṣo bí aláàánú àwa rò pé ibi ìbáyìí ni àánú parí sí hmm. torí kò identify wípé oko ìlérí lòun sì wà bọ̀ torí wípé òun gbẹ́ngbẹ́ ní táìmù yẹn èèyàn kan jáde wá ó fún lómi tó bá fún lómi ẹnì kan ṣoṣo yẹn máa dàbí ẹgbẹgbẹ̀rún lójú ẹ̀ Hmm, ìyẹn túmọ̀ sí pé nígbà tí ọ̀fun gbẹ̀yàn téèyàn sì wà ní oko ìlérí tó kàn wá rí èèyàn kan tó jẹ́ pé ọlọ́run sì mú lọ sóko ìmúṣẹ tó jẹ́ pé odò wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olóore wà ń bẹ̀. tí a bá gbé ilẹ̀ ìmúṣẹ hmm. ẹni tó ń wá kọ́ọ̀pù omi kọ́ọ̀pù omi ṣe tẹ́ lóko ìlérí tẹ́ ń gbàdúrà kíní nǹkan báyìí jẹ mí yà ọlọ́run máa gbé èèyàn kan dìde láti oko ìmúṣẹ láti ilẹ̀ ìlérí wá hmm. ilẹ̀ ìmúṣẹ wá wípé ọmọ wa lọmọ yìí o ayé ẹ wá ìgbà yìí má jẹ́ kó kò gbọ́dọ̀ kú síbẹ̀ yẹn ó gbọ́dọ̀ dé ilẹ̀ ìmúṣẹ àárùn èèyàn kan jáde láti fún ní omi àbí láti fún ní nǹkan tó fẹ́ as that point in time ten get me sir at that point in time tó bá ti wá rí nǹkan yẹn àwa máa ń ṣe àwa máa ń ṣe èrò ẹ lè change wípé ah gbẹ̀ni ah! kan fún yàn ní five million hmm. ẹni tó sì ní reserve five billion naira níbì kan tó wá rí five billion naira àwa rò wípé hmm. ah ó ti tán ẹ̀ ń mi but àpẹẹrẹ bá a ṣe máa rí ta bá délẹ̀ ìmúṣẹ máa ń ṣẹlẹ̀ ní oko ìlérí nígbà tí Joseph wà ní oko ìlérí nílé bàbá ẹ̀. ìgbà tó tẹ̀ tó wà lọ́dọ̀ Pọtifari gan kò ètútì dé ààfin ibi tí Ọlọ́run rán gangan gan. Hmm. ọ̀dọ̀ Pọtifari ó ti jìnnà jù ilé bàbá ẹ̀ mhm. ó wọṣọ tó dáa ó jẹun tó dáa ṣùgbọ́n tó bá wò wípé ibẹ̀ yẹn ni ọlá tọ́ sí àpẹẹrẹ bó ṣe máa rí tó bá dé ilẹ̀ ìmúṣẹ tiẹ̀ la fi ń hàn ní oko ìlérí ṣùgbọ́n ẹlòmíì báyìí tó bá ti tó bá ti jẹun àárọ̀ jẹun ọ̀sán jẹun alẹ́ bóyá wàá rí owó kan tó tún ń lo mọ́tò kan èèyàn èèyàn lè èèyàn lè wọṣọ alára bàrà kó lo latest mọ́tò kó má ti débi tó ń lọ hmm. ẹ bèrè lọ àwọn tí wọ́n tí wọ́n ní kìmí dáadáa tí owó pọ̀ lọ tó wà lọ́wọ́ wọn dáadáa táwọn pè ní olówó ọ̀pọ̀lọpọ̀ olówó ni ò tí délẹ̀ ìmúṣẹ bọ̀ torí wípé n tó wà lágbègbè ẹ̀ ó fi wípé òun ti arrive níbi tóun ń lọ so hmm. ẹni tó ń gbẹ́ngbẹ́ tó kàn déédéé yàn kan tó ń gbẹ́ngbẹ́ tó gbàdúrà pé ah òǹgbẹ́ tiẹ̀ ń gbé kò tiẹ̀ ríyàn kan kò tiẹ̀ máa jáde kò tiẹ̀ fóun lómi àbí kò tiẹ̀ ra omi fóun. Hmm. tẹ́ni ẹ bá wá tó bá romi yẹn fún bra tó bá ti mú báyìí èèyàn kan ṣó máa dàbí ẹgbẹgbẹ̀rún. Oh, because eh, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ló fẹ́ mú mi béèrè béèrè yìí torí pé ó wà nínú àwọn nǹkan tó ń jà rìnrìn tí mo fi torí ẹ̀ sọ pé màá wọ yín dé orí ètò Ojúmọ́ Ire yìí ó ní wípé olórin kan kọ orin kan pé èmi náà ń fẹ́ aláàánú kan ṣoṣo tí ó fa mí gòkè láyé ṣùgbọ́n nígbà tó yá mo tún gbọ́ ti ẹgbẹgbẹ̀rún aláàánú báwo ni ṣé a lè pè ní àtakò ni tàbí kì í ṣe àtakò báwo ni ẹ lè ṣàlàyé dáadáa. ibi tí abadé yìí aláìsàn ọ̀tọ̀ fún àwọn aráalé kí òun ni ẹgbẹgbẹ̀rún aláàánú tó jáde àti èmi àtẹnudọ́kọ aláàánú kan ṣoṣo àjọjókòó àjọgbọ́ torí company kan náà ló ń promote wa mm. that's number one but èmi ti rí mo decide láti má sọ̀rọ̀ jáde láti ọjọ́ yìí so àwọn kan wò wá bíi pé bóyá ọ̀tá ni wá àbí kinní kan ni wá but nígbà tá a jọ gbọ́ inspiration tó ọlọ́run fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣẹ́rí aláàánú kan wà aláàánú kan ṣoṣo wà ṣẹ́ wá rí aláàánú kan rí aláàánú kan rí aláàánú kan rí aláàánú kan rí tó bá parapọ̀ wọ́n di ẹgbẹgbẹ̀rún bọ aláàánú kan ṣoṣo tẹ bá lọ gbọ́ tíráàkì tèmi kan yẹn ni aláàánú kan lè dáni dúró toró òun nìkan ṣoṣo ni tó bá ti jẹ́ èèyàn kan ṣoṣo kò sí ìwà tí èèyàn kan ṣe lè wù jésù tí a celebrate tán yìí nígbà tó dé ẹ̀hún eh, um, gẹ́símánì ó sọ wípé bàbá ò bá dẹ̀ jọ̀wọ́ yí aago yìí kúrò mm, mm. kò sí nǹkan míì mo mú jáde nínú orin yẹn wípé torí ẹlẹ́ran ara ni àti pọ́hùn nìkan ṣoṣo ni jésù gbé ara ó gbé ẹran ara mm, ènìyàn wọ̀ ara yóò ní ṣaláì má ṣìṣe ara nígbà tó yá láàrin ìṣẹ́jú bíi mélòó kan sọ wípé ó ní bàbá ò bá dẹ̀ jọ̀wọ́ jẹ́ kí ìfẹ́ tirẹ̀ kí ó ṣẹ jésù nìyẹn ká má wàá sọ èèyàn hmm. àwọn áńgẹ́lì kan bojú wẹ̀yìn wọ́n ṣubú pẹ̀lú lúsúfèrè wá sínú ayé hmm. áńgẹ́lì nìyẹn o ká má wàá sọ ènìyàn ẹlẹ́ran ọlọ́run kan sọ wípé ní mo dá ènìyàn tán inú mi bàjẹ́. Hmm ẹ wà pẹ̀lú mi sà tó tí èèyàn kan bá lọ fi èèyàn kan ṣe èèyàn ẹlẹ́ran ara kó lọ fi ṣègbẹ́kẹ̀lé ó ti pè é ní ẹyọ kan ṣoṣo bàbá wàhálà wà ń bẹ̀. Hmm. aláàánú kan lè dá ní dúró toró òun nìkan ṣoṣo ni aláàánú kan lè fìyà jẹ ní toró nìkan ṣoṣo ni aláàánú kan lè dènà ẹni nítoró òun nìkan ṣoṣo ni àgàgà táláàánú kan ṣoṣo bá wà lọ kú hmm. ilé ayé ẹni tán ilé ayé ẹni ìdòfo tí Abraham bá fi lọ́ọ̀tì nìkan ṣe alágbẹ̀kẹ̀lé ẹ̀ n tó ṣe fún yẹn náà ayé ẹ̀ bàjẹ́ náà nìyẹn. ó ní ilẹ̀ lílẹ̀ oníbo ló fẹ́ mú lọ́ọ̀tì mú ilẹ̀ ọlọ́ra. ìlọ yẹn ni mo fẹ́ o. ó wá fi Abrahamu ta ta ta ta ta pe ta torí ẹ̀ hmm. dálẹ̀ ilẹ̀ ìmúṣẹ gangan aṣálẹ̀ ilẹ̀ ló jókòó sí. ebi pa níbẹ̀ ó pa lọ sí Egypt Ọlọ́run tún da padà wáyé pé ibẹ̀ ẹ̀kọ́ nílẹ̀ ìmúṣẹ ọ̀rá lè wà ń bẹ̀ oúnjẹ lè wà ń bẹ̀ ibẹ̀ kọ́ ni ilẹ̀ ìmúṣẹ nígbà tó débi kan sọ fún un ó ní gbé ojú wo òkèrè nísìnyí kó sì ka ìràwọ̀ bí wọ́n bá lè kà wọ́n tán ó ní báyìí ni irú ọmọ rẹ yóò sì rí that means it is a blessing of multiple hmm. God is a God of multiple ọlọ́run ẹgbẹgbẹ̀rún ni ọlọ́run ó ní ọmọ tó bá tún tinú ẹ̀ jáde ó ní wọ́n máa jẹ́ bàbá àwọn orílẹ̀-èdè hmm. ẹ̀ ń gẹ̀ẹ́tì mi sà mi ò ṣé mò ń sọ àsọyé mo ń gbọ́ yín. nítorí bá ti mú kí ọlọ́run kó jẹ́ ọlọ́run ẹgbẹgbẹ̀rún kò sí kò sí nǹkan kan míì nínú ẹ̀ ju wípé ṣé tá a bá ti lọ fi èèyàn kan kéèyàn kan kéèyàn kan kan lójú kan sọ pé tó bá ti rí èèyàn kan tó fún un kò sí iye tó fún yàn láyé tí ó kì í tán. Hmm. ẹ ẹ ra bá mi kọ bẹ́yìn ṣe kọ́ láàrin ìṣẹ́jú kan yẹn kí n tó lọlé. ẹgbẹgbẹ̀rún aláàánú tí yóò ṣàánú fún mi ogún lọ́gọ́ malẹ̀ka tí yóò sẹ́kún mi dẹ̀rín ẹ má bọ̀ ogún lọ́gọ́ malẹ̀ka tí yóò sẹ́kún mi dẹ̀rín ẹ wá mi rí aláàánú kan ta yàn fún Ísírẹ́lì láti kó Ísírẹ́lì kúrò ní Egypt oko ẹrú ni Mósè àmọ́ kò lè kó wọn délẹ̀ yìí lérí torí òun nìkan lọ́lọ́run ń bá sọ̀rọ̀ hmm. àfìgbà tayan Joshua pẹ̀lú Kélébù látó lè kó wọn délẹ̀ yìí lérí tọ́lọ́run ti búra fáwọn baba ńlá baba wọn. Hmm. ogunlọ́gọ̀ amaleka tí yóò sẹ́kún mi dẹ̀rín ẹ má bọ̀ o. ogunlọ́gọ̀ amaleka tí yóò sẹ́kún mi dẹ̀rín ẹ wá mi rí. aláàánú kan dàbí igi dẹ́kìnni. Hmm tó bá ṣiṣẹ́ rẹ̀ tán ṣe ló máa ń ṣíwọ́ ẹgbẹgbẹ̀rún aláàánú dàbí igunlé àwọn sani òpó tó máa ń gbélérò ṣé ò gbàgbé gómìnà wa ọjọ́ ọjọ́ sí aláàánú kan ṣoṣo mà ní wọ́n rí tó ní kí wọ́n fà wọ́n kalẹ̀ ó ní kí wọ́n fi wọ́n jọba hmm. aláàánú kan ṣoṣo èyí tí wọ́n rí ló tún padà já wọn kulẹ̀ ó sọ pé wọn ò yẹ ẹ lọ́ba mọ́ hmm. bàbá yàtọ̀ àfi mọ́ mi. Hmm. ẹ wo mo gbàdúrà fún àwa náà tí ẹ̀ ń wo móhùnmáwòrán Orísun lọ́wọ́lọ́wọ́ wípé lórúkọ Jésù àwọn aláàánú tá a nílò tí yóò gbé wa dé ibi ìmúṣẹ wa lórúkọ Jésù Ọlọ́run yóò fún wa lórúkọ Jésù a ò sì ní ṣàṣìṣe lówájú wọn ẹ wo ẹ fọkànbalẹ̀ o gẹ́gẹ́ bí mo ti ṣèlérí fún wa lọ́sẹ̀ tó kọjá wípé màá ṣe àfihàn bó bá ṣe lọ ní bí àwọn olórin àti nǹkan nǹkan ṣe rí látijọ́ tí mo ti ń pàdé èèyàn mo tún pàdé àwọn ènìyàn ńláńlá kan ní ibi tí a lọ yìí àwọn ìránṣẹ́ Ọlọ́run bí àwọn bàbá wa Ọlágójú ó sọ pé láìpẹ́ a máa rí wọn bàbá wa Kájọgbọ́là wọn láwọn máa wá sí orí ètò ojúmọ́ re àtàwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ farabalẹ̀ ẹ jẹ́ ká jọ lọ wo bó ṣe ṣẹlẹ̀ gan níbi ìfilọ́lẹ̀ orin olórin ẹ̀mí ni tí a pè ní ọmọ abúlé mega nine nine àárìmọ̀ yẹn ṣeré a máa rí adégbòdù twins a máa rí ayọ̀ aláàfin ọ̀run tó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí a máa rí dáre melody ṣèyí alápánlá wọ́n pọ̀ lọ́bẹ̀ ẹ jẹ́ ká lọ tá a bá lọ tá a bá padà dé ètò yìí sì ń tẹ̀síwájú ẹ má ì tí ì yí kúrò à ń padà bọ̀.